أعوذ بالله السميع العليم من الشيطان الرجيم من أمزه ونفخه ونفخه بسم الله الرحمن الرحيم الحمد لله ثم الصلاة والسلام على رسول الله Adá ọpẹ́ tó pọ̀ fún Ọlọ́run, ọba alágbára ọba ọ̀kan ṣoṣo. Bákan náà la tọrọ àlékún ìkẹ́ àti ìgẹ̀ tó pọ̀ fún aṣíwájú ẹ̀dá anábíwa Muhammad sallallahu alaihi wa alihi wa sallam ìkẹ́ àtijọ́ ọlọ́run kó máa bá ànábì àwọn ará alé rẹ̀ àwọn sọ̀hábà rẹ̀ àti gbogbo àwọn tí bá ń tẹ̀lé ìlànà wọn títí ọjọ́ ìgbéǹde àlùkìyámà abẹ́ ọlọ́run ọba alágbára ọba ọ̀kan soso. gbogbo àwọn àlàyé eléyìí tí a ń ṣe láti inú ọjọ́ra mẹ̀nàhájú lẹ́mí mẹ̀nàhájú lẹ́mí tí a àwa kò sọ́pà mọ́rọ̀ kọ́lọ̀ kó bá ní ìsanwọ́lẹ̀ kọjá káwọn àlàyé náà kó yí kó wúlò bẹ́ẹ̀ tó ń sọ àwọn bá ní ìtẹ̀síwájú àlàyé tí wa òun ni àwọn àdáàbù alìlàníyà àwọn ẹ̀kọ́ ní Islam nínú àwọn ẹ̀kọ́ ní Islam yẹn orí ìtọ́sí ìsàlàyé látijọ́ ìlú ẹ̀rìn àdáàbù ìgbà ẹ̀kọ́ ọ̀múra kálẹ̀ mọ̀ pé bá a ṣe múra nínú Islam ẹ̀kọ́ ńlá ni táà tí ìjọba ìgbà ìmọ̀ ilé ọ̀sẹ̀ táà tí ìyẹn jú sáàbẹ̀ sí ìlẹ́jú ẹ̀kọ́. Bàbá tún sọ àwọn ẹ̀kọ́ tó jẹ́nẹ́rà wọ́n wá mú àwọn tó ní í ṣe pẹ̀lú ìjáàbù. Abala tó wá ní í ṣe pẹ̀lú ìjáàbù òun ni bàbá ń yanjú lọ. Bàbá wa ń ṣàlàyé tí wọ́n fi mú àwọn kókó méje wá ìjáàbù orí báyìí ìjáàbù ó ṣòfà ní bíbí ìjáàbù ó fi hàn bá àbẹ̀rù ọlọ́run ìjáàbù ó fi hàn bá àǹjọ ohun tọ́lọ̀ fẹ́ kóbìnrin ó wò ìyẹn ní nọ́mbà seven tí wọ́n mú wá pé àlẹ́ ìjáàbù ìná síkù nìbí rẹ̀ e kóbìnrin ó wọ aṣọ tó bo ọ̀ṣọ́ rẹ̀ tó bo ìhòòhò rẹ̀ òun ló wà níbàámu sí àdámọ́ ń tọ́lọ̀ ń dámọ́ wa pé ká máa jó ìyàwó wa. àdíìsì tá a wá dúró sí ìjẹjọ òun làdíìsì Abdullahi ọmọ ọmọ kọlọ ọba jíjọ tó sí àwọn méjèèjì àdíìsì ìmọ̀mù wa Nàṣáyí àwọn nọ́dẹ̀sẹ̀ wa níbi wa Muhammad sallallahu alaihi wa alihi wa sallam tí wọ́n ti ń sàlàyé fún wa pé àwọn ìran èèyàn mẹ́ta kan bẹ̀rẹ̀ láyé ń dúró lọ́wọ́ àgbàwàjá láyé ní ọmọ ìṣẹ́lá ọlọ́run ní owó ọ̀fẹ́ ọlọ́run fojú kéré wọn wọn ò ní dámọ̀ kankan níwájú ọlọ́run ọba àlejò ọlá nínú wọn òun ni ìwà yìí ọmọ tí ń bàbá àti ìyá rẹ̀ ọmọ tẹ̀yà fẹ́ bàbá ara àwọn ọmọ tọ́lọ̀ wọn ní ojú àánú wò ara àwọn ọmọ tọ́lọ̀ wọn bá àlejò ọlá tí yóò fi lọ sí kọ́lọ̀ ọmọ tẹ̀yà ní ọmọ tí ó kàn fẹ́ ìbí ẹ̀. wàlìmọ́rọ́ àtù àlùmọ̀tàrọ́ jì láti obìnrin tí ń ṣe bí ọkọ̀ àwọn obìnrin àwọn ọmọ wọ́n mọ̀ wọ́n àdúgbò kìí ṣe pé inú ilé wọn ti máa wọ̀ sí ní pọ́pọ́ wọn nìkan ní ọ̀pọ̀ àti wọ́n wọ̀ sí wọ́n ara ṣiṣẹ́ nìkan ní orí fún ilé ìbẹ̀rẹ̀ sí gọ́ọ̀ dé ìlà ìbẹ̀rẹ̀ sí tàbí bẹ́ẹ̀ kọ́ kọ́ máa múra bọ́kùnrin ti máa múra ó sì kó ẹlẹ́kẹta tá a wá ló kàn wáyé àgbà yìí ọkùnrin tí èyí ya ìyàwó ẹ̀ àbáwọn ọmọ rẹ̀ òkú ọmọ rẹ̀ òkú ọmọ rẹ̀ bá wà wá ní kẹlẹ́ olóògùn kẹlẹ́ sọ kó máa bẹ yà máa lò ayé ọmọ ọba láti fi iṣẹ́ ó sì rọ̀ pé ó jókòó pẹ́kípẹ́kí ara wọn gẹ́fẹ̀ lè máa fara kẹra olùgbà àwọn àlẹ́kùn brọ́dà báyìí báwo ló sùn ẹgbẹ̀lẹ́ ọjọ́ ẹ̀fà ní àdájú classmate yẹn ó ní wá ń bì sí nǹkan jẹ ilé ìlú ó tún jókòó lẹ́gbẹ̀ẹ́ ọmọ rẹ ìyàwó rẹ mo sọ yìí bí ẹ̀bùn ẹni classmate ni and discuss mathematics lẹ́wọ́ àti òkú pẹ́kípẹ́kí bá wọn lẹ́ńfẹ́ yín fẹ́ wúra yín fẹ́ǹfẹ́ yín kò yí jókòó ọmọ rẹ so síbàjẹ́ ìwọlé wá bá oníṣẹ́ nínú ọ̀gbọ̀n so dájú ẹni tí kò ní kí rà ẹni tí èso ìyàwó ẹ̀ ìyàwó ọba ti ọlọ́kadà lẹ́yìn kan máa fi bá ọlọ́kadà tí ó ní ọlọ́ náà ti ọ̀dà ọlọ́run ti ọ̀dà ìyàwó ọba àmọ́ káàkiri àdúgbò kọ́ máa kánísílẹ̀ lọ gbogbo ti máa rú torí ọmọ sísẹ̀ ẹlẹ́ẹ̀kẹ́ àdúgbò mi tàbí bẹ́ẹ̀ kọ́ gbogbo ojú ẹ̀ báyìí lẹ́yìn kọ́kẹ́ lórí yóò ti ọ ojú méjì báyìí lẹ̀ tí wọ́n ti lọ́rú ẹlẹ́ àti lọ ọkọ náà làákà pé ìyàwó gan ọba àjókòó ń ta akọ́yẹ́ pé ní tó kù lára rẹ̀ kò ní bí ìró lọ kò ní kàkó da yúùtù ọkọ inú ara àwọn tọ́lọ̀ ó jùlọ sí bí òdìwó fẹ́ kan lọ́rọ̀ tí olóbi jẹ́ sí wípé àṣẹ àlèdíra àáfàá ní kéèyàn ó lè máa fi owó ìyàwó ẹ̀ kọ́mọ̀ pé tọ́lọ̀ ń fi láǹkẹ́ pàtàkì tọ́lọ̀ ń wá sí nípò bí ọmọ rẹ̀ ìjà lílo ìdáàbò yẹn wà níbàámu sí àdámọ́ tọ́lọ̀ ìdámọ́ èyí ò ní àáfàá sàlàyé tí wọ́n sàlàyé tí wọ́n ti parí àwọn ọ̀rọ̀ rẹ̀ ṣùgbọ́n tí táa fẹ́ sáré lọ́tọ́ kàn wájú òun ni ṣòro tó rẹ̀ dáa àṣẹrẹ́ torá àfà àmáwọn ilé òun wá bí tí wọ́n máa wọ́n lè wá tí wọ́n tù tí wọ́n tí wọ́n ti ń gbé point number seven nípa pé ká lo jáàbù òun lọ́wọ́ àti bàbá sí ilé wa so tó sì fi hàn pé ẹni tí ì bá gbowó ìyàwó ẹ̀ àbáwọn ọmọ rẹ̀ ọ̀fẹ́ lórí tẹ́tù mi ò lórí wípé wọ́n sí ìròyìn lẹ̀ so ànájú sọ̀rọ̀ lọ́wọ́ rẹ̀ ah lẹ́yìn jẹ́ pé wá pé ìwé ẹ̀sìn yẹn kìí ṣe ẹni tó jẹ́ mùsùlùmí òdodo kọ́lọ̀ kó ṣe wá ní mùsùlùmí. náà ní ìfẹ̀síwájú afẹ́ bọ́ sí ti ṣòro ìjà ṣòro a dé ìgbogbo àwọn tá a jẹ́ obìnrin tá a wà nínú mọ́sálásí ẹ jẹ́ ká gbọ́ àtìkú ká tún ṣàlàyé fáwọn obìnrin ẹgbẹ́ wa nínú ìjà àárín tá a dé yìí ó pàtàkì gán bá rí àwọn obìnrin lónìí tó bá lo ìjáàbù èyí ó rí pé mọ́jẹ̀mú ìjáàbù rèé sára ọ̀pọ̀lọpọ̀ ìyẹ́fà ní òjé mi ọra ìjáàbù ẹ̀yọ̀ kan bọ̀ ní Saudi Arabia gbà àwọn ìjáàbù táwọn èèyàn wá sàtàwò kìí pé ìjáàbù tó bá ṣẹ̀rí àmì wọ́n ti mẹ́pọ̀ ọ̀pọ̀lọpọ̀ àwọn tí ó wà mọ́ka àwọn olówó àwọn ìjáàbù fàṣẹ ìjáàbù tó bẹ̀rẹ̀ tí ẹ̀rìn ìwòye mọ́bìnlá ìjáàbù tàbí pọ́sẹ́ sí ní ìbẹ̀ ilé ìhàn fẹ́lẹ́ ẹ lọ lọ mọ́sẹ̀ àwọn tó bára ìjáàbù tó bá lọ hàn kìí pé ìjáàbù tó lè dáadúrẹ̀ táwọn ẹlẹ́ àwọn wọ̀ ṣùgbọ́n tí a bá ráwọn ẹlẹ́yà Saudi gangan tó jáwọn ẹlẹ́yà tó gbẹ́sì nínú wọn irú àwọn security haram kó dẹ̀ ní bàjẹ́ sọ̀rọ̀ mọ́ wọn wà láì dáàbò tí wọ́n bá lò ó inú yín ọmọ rẹ̀ ló máa ń ṣá àwọn láàfin wáta nílà ìlà ìdáàbò tí ó tó ní púpọ̀ níta ìdáàbò fún wọn púpọ̀ lọ wọ́n rà ní òfúra wọn lọ ṣùgbọ́n pàtàkì àwọn ìdáàbò táwọn èèyàn máa ń tà lásìkò ájú wọ́n kó wá from different countries bóyá from Indonesia bóyá from Bangladesh bóyá from àwọn ìlú mi Pakistan tẹ́lẹ̀ so kálukú ti ràn tí wọ́n fa gidi wọ́n ti kó sẹ́sì wọn ọ̀dẹ̀ ni àkó sẹ́sì jáàbù tẹ́ ẹ bá ti lè kó sẹ́sì jáàbù òun náà tó ti di aṣọ tẹ́ẹ̀tọ̀ sí jáàbù torí jáàbù ọgbọ́dọ̀ ìlú bí náà ọgbọ́dọ̀ lọ́sùn ìjáàbù sì gbọ́dọ̀ tẹ̀rín mọ́bẹ̀ là fẹ́ẹ̀sì àmọ́ sáṣọ rẹ̀ ìjáàbù gbọ́dọ̀ tóbi tí ó rí kẹ́ńdẹ̀ẹ́ ẹjá mọ̀ owó mọ́jẹ̀mú ìjà afáà ní ìdásàtà báàtàl àyátìl kọ̀ránìyà wà súnnátàl mahamadiyya wàl àfárọ̀ àsàlàfíyà fi hábàl mọ̀gbọ̀ afáà ní tàbá a tọpa àwọn àyà kùránì tó wáyé nípa ọ̀rọ̀ ìjà àtàwọn súnà nábì wa sallallahu alaihi wasallam àti àwọn orípa tó wá látọ̀dọ̀ àwọn sálàfù sọ́ọ́lẹ̀ àwọn ẹni eré tí wọ́n ti lọ látòrí àwọn sàbí ànábì àsálà àtàwọn tó fẹ̀lú lọ nípa abala tá a dé ìmọ́jẹ̀mọ́ ìjà àfáà ní tó ọba lè ṣe gbogbo àwọn nǹkan yìí yóò wà hàn sí èmi àti yín annal mar'ata wajaba 'alayha Allah tẹ́bàrù ṣẹ́yán ní ìdí láti ara. Afọ́ aláwà rí wípé ti dọ̀rọ̀ èèyàn kò bèèrè obere mùsùlùmí tó bá ti lè bóde nínú ilé báyìí nínú ilé rẹ̀ bàbá rẹ̀ àbí nínú ilé ọkọ rẹ̀ kò gbọ́dọ̀ fi nǹkan nínú ọ̀sọ̀. gbà ti bóde nínú ilé àbí bí tó bá ti fẹ́ bóde tó fẹ́ jáde kú òun ní kò gbọdọ̀ fi kankan lẹ̀. wà á ń pẹ́ fúnrọ̀ jẹ̀mí àbádáni àbí áyì náà ìrìn àwòsíjì nínú ìlera pẹ̀lú ènìkéyìí inú àwọn aṣọ yóò fi bo ara rẹ̀ mọ̀títàmà àti aṣòro ọ̀pọ̀lá àáfàá ni àwọn mọ́jẹ̀ ẹ̀rọ ti ń bọ̀ tó bá ti pé lára aṣọ ìdáhùn

àwọn àní ṣùgbọ́n ìyá pẹ̀lú díẹ̀ kẹ́kẹ́ ẹ̀rọ kò sá àfà náà tó ní kó bẹ̀rẹ̀ ọjọ́ lẹ́ kò sá àfà náà tó ní kó bẹ̀rẹ̀ ọmọ bò ọwọ́ kò sá àfà náà tó ní kó bẹ̀rẹ̀ ibi táwọn ń fà láàrin ara wọn ni ó ti sọ́ọ̀rọ̀ àbí èso nínú wọ́n dẹ̀ kó ẹ̀rọ wá sọ́kọ̀ ṣéèkù islam nínú nàìjíríà wọ́n wà ní àwọn àfa àkókò síra lónìí bàbá sọ́jà lòdì ní fún wa náà bàbá ìdúró bá fún wa náà àtàwọn nínú àwọn àfa àdáwọ̀ wọ́n dúró lórí ti àlọ́ rẹ̀ lórí lórí ètò wọ́n ní ìjà àbúrò ìwà yóò lórí rẹ̀ tó wọ́n sì yẹ gan ni òun là yẹ sí sílẹ̀ òun jẹ́ ní òfin ọ̀pọ̀ lórí nípa àbí ọ̀pá yìí ojú náà ní kálukú máa ń jẹ láàrọ̀ obìnrin ní ìbájọ́ pé ìyàwó kan ní pé ìbá ìkéde ẹ̀fẹ́ ẹ̀fẹ́ rẹ̀ ó ní kí ní ọ̀rọ̀ ojú àbá rẹ̀ lékèdè rẹ̀ lọ́pọ̀ ẹ̀wò bá ìyàwó bá ìyàwó àlòjú rẹ̀ sábà ní ẹ̀wò ní orí wọn rẹ̀ ní orí wọn rẹ̀ ẹ̀wò ẹ̀wò ọgọ́ ẹ̀yọ́ ọgọ́ òwe ikú ìbẹ̀rẹ̀ lójú nìyó ẹ̀yẹ́ ti ẹ̀wọ̀ ìdìbò ẹ̀yìn àtúnṣiwó nù ẹ̀yẹ́ jẹ́ ká ara mú wà láìpẹ́ ojú kódà kọ́mọ̀ di àgbà kọ́kẹ̀dé bí èdè ẹ̀yẹ́ ti ṣá àwọn àwọn àwọn ojú gan ni iná ẹ̀lẹ́dẹ̀ ni pé wàhálà àwọn obìnrin láyé obìnrin tí ọ̀la ti wà lálórí ojú kìí wàhálà

èyí tó bá ti àwọn òkè wà láì fi ìdí ẹ̀ wá fún rárá yóò bá ṣe nǹkan mi gbogbo tá a sọ bí ọ̀bà tó ṣe yóò tọ̀ ọ́ lẹ́yìn bí ọ̀bà tó lẹ́yìn yóò lò sí ìlò bí ọ̀bà lẹ́sìn ìlò yóò lò yánu bí òwò yánu yóò kàtìkè ìní òkùn dùgbù ìní ìfúnmání kàtà máa ń kà sí di àrùn ojú méjèèjì yọ owó òsì báyìí tí wọ́n ti ṣe ìrẹ̀lẹ́ tí wọ́n sọ̀ka tó tó òkú tó tó òkú obìnrin wọn lè tó dé kú ojú náà ni ẹwà àwọn ọmọ asẹ́wó náà lónìí ìjọba sì náà tó ṣe wà lẹ́ ojú ìdí òkú ojú débi lé ẹrù pupa ojú wọn kóòtù kíni o ẹsẹ̀ fanta wọ́n wá boat gbogbo ara lóbi ó bò so àwọn àbá pé àwọn náà gbà pé irú àwọn wọ́n wà ní àwọn àpá àtàwọn ọmọ ìlú pé èso ọ̀rẹ́ ẹ̀kọ́ rẹ̀ ló ti ìyàwó wọn gbogbo ìyàwó wọn tó wọ́n fẹ́ wọ́n mi àwọn ọmọ máa ń lọ́wọ́ ìfẹ́ ẹ̀kọ́ mi bàbá lẹ́yìn ọlọ́wọ́ àbùdọ̀ pé ẹ má sì àwọn gbọ́ àwọn ọ̀tọ́ pé kó bí òbò ju àwọn òbí òsì náà la ṣùgbọ́n báwọn ọmọ ní pé tó bẹ̀rẹ̀ ọ̀bá bù á ní sọ pé yọ̀ wọ́n ó ní tàbá sọ pọ́ọ̀nà ìtàgé tí ọ̀bá tó ń kọ́ wọn náà sẹ́rí ábúlẹ̀tì àwọn àfáà ní ìdíkà gbòòrò àwọn àfáà tó lọ́rùn rẹ̀ ni àwọn náà tó wá ní ẹgbẹ́ sàwọn bọ́ àwọn pé tí ọ̀bá ṣùgbọ́n ọ̀nà sábẹ́ ṣù tí ọ̀bá wá ṣe kókò sọ̀rọ̀ àwọn tó ṣe ìsọ̀rọ̀ náà nígbà bá lọ́rùn rẹ̀ fún ẹni tó gba owó tó wọn wọn

ṣùgbọ́n pé yọ̀wọ̀ náà kọ̀wọ́ náà nínú ọkọ ní ìdájọ́ tiwa à ń sàlàyé ẹ̀sìn àfọ́ àdéjà gbọ́dọ̀ gbogbo ara ṣé wàá dúró bìnrin ọ̀bà wa bójú náà kì í wá ṣèjà àbúgbó ń fò iná ní ọmọ wọn àti kọjọ apálẹ̀ ojú nìkan lọ́dọ̀ àwọn àbá nínú àwọn àbá tuntun wa sọ bẹ́ẹ̀ wọ́n láwọn kẹsọ̀ ni ìyàwó àwọn àtọmọ àwọn tí wọ́n èlò wọn mọ̀ ìṣẹ̀lẹ̀ náà ló tún wà sẹ́yìn àwùjọ ọ̀rọ̀ ìyá ni ṣe ẹ̀yìn obìnrin iṣẹ́ pọ̀ lọ́rùn ní o ẹ jẹ́ kó dí àwọn ọmọ ní obìnrin lójú ọmọ mi ti títí màmá mi náà wà ayé tó bá wọn ní gbogbo láwọn ta ta jà lé wọn bara ìjà sí ọwọ́ wọ́n ta iná sóra lè fi di wàrà sóko wọ́n fi lẹ́lẹ́ òkúkú làwọn lẹ́lẹ́ àgbájú ọmọ mi ìwé ti fẹ́ yí ọpọlọ ẹ̀sìn kiri o ẹ jẹ́ kọ́ bẹ́ẹ̀ àwọn ìṣẹ́ tó rí ìgbésà ní ọlọ́ọ̀kà kó o lè nímọ̀ ẹlẹ́ ayé ni o ẹlẹ́ àlóòsè o ẹlẹ́ àsúnà abẹ́ ẹlẹ́ àsúnà ló sì mọ̀ ọ́ sórí o bí ẹlẹ́ àtọ́wá sílẹ̀ tó ń fún wa láti ọkọ̀ kàfúláì àfà tó ti bá sí èdè dọ́kítọ̀ ṣùgbọ́n rẹ́kọ̀tìmáì tó rà ọ̀dùn lọ sábà tó lè kàwé lórí sí èdè oṣù kò lè fẹ́ nìkan sọ pé wíì sọ kíkọ̀ tí èdè ọ̀dà yìí sọkẹ̀ o o tó bẹ́ẹ̀ kẹ́ sọ pé ọkọ̀ fi di ọmọ rẹ̀ tẹ̀lé àti dọ́kítọ̀ tí wọ́n mọ̀ sí dọ́kítọ̀ ọmọ rẹ̀ lágbájá àhán pòfẹ́sọ̀ ọ̀ wà ní ọ̀jọ̀gbọ́n tó ọ̀mọ̀wé mọ̀wé mọ̀wé ọ wá di kéde ọ̀jọ̀gbọ́n àìmọye ọ̀jọ̀gbọ́n lẹ́gbẹ́ ọkọ̀lọ́ ẹja da ọjọ́gbọ́n rẹ̀ lọ ọ̀jọ̀gbọ́n tí kọ́lọ́ ọ̀hún mẹ́ta tọ́jọ̀gbọ́n lélẹ̀ ẹtí kọ́lọ́ bàbá ọlọ́run ọlẹ́ tọ́jọ̀gbọ́n nù. alimuhim ẹ ṣe pé àwọn ẹgbẹ́ bó ṣe wẹ ẹjẹ́ lẹ́ àtó àbó ṣe wẹ kàwé tó ẹlẹ́ àtúmọ̀ lẹ́yìn ibẹ̀ ni ó ti dà fún un. àáfàá ni mọ́jẹ̀mọ́ àkọ́kọ́ ló ń jáàbò ògbó gbogbo ara láàfin ní máa yọ ọwọ́ lẹ̀ ẹnu lọ́ọ̀kù ẹ̀ nílò ẹsẹ̀ lẹ̀ ẹ̀ wọ̀ sọ́ọ̀kù ẹ̀sì gbogbo aṣọ tẹ́ ẹ bá wọ̀ kò lè jẹ́ bóyá kò lóòrùn gbogbo ara ìyẹn jẹ́ mẹ́jẹ̀ máa kọ̀kọ́. ẹlẹ́kejì aláyẹ̀ fúnà zina sáǹtì náà àáfà níjà ààbò gbọdọ̀ jẹ́ ọ̀ṣọ́ ìjà kò gbọdọ̀ jẹ́ kí ni o ọ̀ṣọ́ ìjàmọ́ sórí àbí òyìnbí ìjà ààbò téèyàn bá wọ̀ tó sì lè jẹ́ pé òun náà aṣọ ti wá kó tẹ́lẹ̀ àti sọ́dọ̀ kéèké afẹ́ fi ìdáàbòbò zínẹ̀ afẹ́ fi gbòògè ọ̀sọ̀ fashion ìjáàbò náà tí wá gbòògè kí ni túnmọ̀ rẹ̀ ààfò wá jáàbò ní ìta àfikò náà fẹ́rí àrin ìkagbò obìnrin lè àjẹbá ń ga ọlọ́run lẹ̀ ń lo ìjáàbò kò gbọ́ ìrọ̀jẹ́ fẹ́ràn ọkọ̀ ẹ má kó iṣẹ́ sí ìyá àbùkù ẹ má dọ̀gbọ́n yọ pátá rọ pátá àlù kan sí ìyá àbùkù ẹ nídìí ẹ aṣọ kan tí ò ní wà fásitì ìyá àbùkù máa ń yẹ kì í sàpá bá àbúrò mi lọ ọlọ́run máa ń sọ̀rọ̀ àbúrò ah òun tẹ́lẹ̀ ẹ̀ ti lè yóò lọ tẹ̀lé báyìí ah iṣẹ́ yẹn ó lè lápò kìnnà sí kó o dé sálẹ̀ náà àwọn ẹlẹ́yà yẹn gbọ́n kẹ́ gbogbo ìwọ̀n yóò bá ní káwọn káwọn lọ sọ́gbà yẹ bẹ́ẹ̀ àtúntò ó ní láti gbá yàtọ̀ tó bẹ́ẹ̀ wọ́n mọ̀ wá sọ ìgbẹ́gbẹ́lẹ́ àkótára ìjà ẹ mọ̀ kù sí sára sọ. mọ́jẹ̀mú kejì ìjà ààbò gbọ́dọ̀ jẹ́ kéde o ọ̀sọ̀ fúnra rẹ̀ torí òun gan abẹ́ fi bo ọ̀sọ̀. ẹlẹ́kẹta ayẹ̀kú náà sọ fí kán láàyè ìjà ààbò gbọ́dọ̀ já sọ tí ó nẹ́pa mo ti rí ẹlẹ́ àkàrí bá ti tọwọ́ ìdáàbò máa ṣe rẹ̀ èèyàn sí ohun ilẹ̀ lábẹ́ ìyá ẹni ẹlẹ́ àtẹ́tẹ́ ra sọ́ọ̀pù àwọn sọ́ọ̀pù aṣọ màtíríà tẹ̀lú máa rẹ̀ ìgbà ẹkọ́ wá ẹnìkan kó fi síbi wájú kó fi sáà rẹ̀ báyìí kẹ́yìn wá wò lápọ̀ ọ̀kan sẹ́ẹ̀rì tó wà ní abẹ́ ìdáàbò tẹ́ bá ti rí èyí ìdáàbò tàbí bẹ́ẹ̀ kọ́ ẹtún gbọ́ mi yé àwọn aṣọ kan bẹ̀ tó mi bí ẹ̀fẹ́ lè kàn báyìí wọ́n máa wo gbogbo òwò yìí níbi tó fẹ́lẹ́ dé aṣọ tó fẹ́lẹ́ jù àìfihàn jà ìjà gbọ́dọ̀ jà sọ tí ó wà pàṣẹrẹ aṣọ tí èsè pé ẹ máa wo ìwò ẹ máa wo ọ̀ṣọ́ pẹ́lẹ́ àbáwọ̀já táwa ń wo necklace ẹ̀ bá wọn rẹ̀ táà ń wo pé àkọ́lé àìsí oṣù nílé ìwé ìrẹ̀sọ̀ jẹ́ lórí ìwé ìrẹ̀sọ̀ jẹ́ lórí ìwé ìrẹ̀sọ̀ jẹ́ lórí. ìjọba ọ̀tá fún ara àbí ọ̀tá fún fásitì agbọ́dọ̀ wọ̀ ilé ìrìnà yìí so aṣọ ọ̀já àbọ̀ gbọ́dọ̀ ìjà aṣọ tó fẹ́lẹ́ tí ó wà sí òun tí ó transparent. ẹlẹ́kẹrin ayé kúnà fàbẹ̀fà bọ́n rọ́ìrọ̀dọ̀ yìí kẹ̀ ìjà àbọ̀ gbọ́dọ̀ jẹ́ aṣọ tó fẹ́ẹ̀ fàbùfáàbù looseness ó gbọ́dọ̀ wà very àmì inú pàtó jẹ́ pé á ah, tẹ́ bá rí àwọn ìjáàbù òrìdínà ẹ nílé ní ìlú bẹ́ẹ̀ ni ilé máa rí gbogbo bọ́dí léṣe ẹ wà nílí àwọn ara kọ́mọ lára

ẹjẹ́ sì já bọ̀ wọn fẹ́ ìtọ́jú ìgbà fọ́fà mẹ́rin ló ní bẹ́yà mẹ́fà ló kọ́ àbí márùn sẹ́gbọ́n mi yé káfí wọn náà fàṣẹ báwọn ọmọ ìyá wa kan ṣe ń gbà tí ìjà bọ̀ ọkọ̀ wa máa pàbọ̀ lẹ́yìn ìgbẹ́ ọlọ́wọ́dé ìgbà rẹ̀ lẹ́yìn abẹ́ fún ìrọ̀lá yìí mọ́tò ọ̀kẹ́ tẹ ìjà bọ̀ àwọn kadà ẹlẹ́ ọ̀kẹ́ rẹ̀ lọ́sùn ìgbé yóò ní yí máa ń rìn náà àyùmọ̀kẹ́ ìjáàbò tó wà lọ́sọ́ àlà ilé ìlú ọ̀gá àṣọ ìjáàbò gbọ́dọ̀ tó máa ti kọ́ owó ìjáàbò tòbí gọ́yọ̀rọ̀ gọ́jì kò gbọ́dọ̀ wà táì fìtìn gọ́jì kù ní kí nǹkan fún pẹpẹ kò gbọ́dọ̀ tẹ̀rín àlù kò gbọ́dọ̀ tẹ̀rín ìjáàbò tòbí tí ó fẹ̀ dáadáa tẹ́ ẹ bá tún wọ ikú náà sọ wà ń bẹ̀ jama bọ́ọ̀lù ọ̀sẹ̀ bẹ́ẹ̀ ẹgbẹ́ àmì yìí dáadáa tó bí ibà wọ̀ sọ tó fún mímọ́ rí ṣéèkù à ìlú kóbìnrin ò bójú omi lè bójú pẹ̀lú ìjáàbù tó wà tán jì ìjáàbù tó kún wà láì ọkàn wọ ọ̀bá lè fi sí náà kù sí èyí ọ̀rọ̀ tó omi lóòótọ́ bẹ̀rẹ̀ yẹn ṣe bí àwọn kan tó ara tó ah àwọn ẹgbẹ́ mi lè pa ẹgbẹ́ mi lè pa ah.

àáfàá níjà àbùkù ọ̀sẹ̀ jẹ́ táàmù pàǹkú àti lọ́kẹ́jà ẹ má fi nǹkan ẹni obìnrin ẹgbọ́ àárín ẹ má fi nǹkan olóòrò lọ sára ìjà ìwọ̀n asọ́fẹ́ ẹ̀wọ̀n tẹ́lẹ̀ ìjà àbùkù ẹ má fi pàǹkú tó ti wà máa yí obìnrin tó fi èmi jáde tó lo pàǹkú tó ti bá sọ̀rọ̀. awọn ọkùnrin ti á ń kó rẹ̀ láàrin ọlọ́run káwọn ọkùnrin tó wọ́n pé á ń sì láàrin ìwọ obìnrin orí ìnáwó wọn àlọ́kọ́ rẹ̀ oníṣì oníṣì oníṣì oníṣì ẹ̀ẹ́dẹ́ tó tó máa ń lò kò sí òdi lò tó bá gba àbíkà kọjá àti táwọn sílẹ̀ ẹ̀ eh, gbọ́dọ̀ wà lẹ́lẹ́ ah, ọlọ́run pa ní tẹ́lá lẹ́lẹ́ ẹni tí ò fẹ́ wọ ẹlẹ́ àyè yóò ṣe kéde yóò ìjáàbò gbọ́dọ̀ jẹ́ sí ẹ̀sì nǹkan olóòrò dúró mọ́sálà kan wá lè jáde sókè ò lè lọ pa fún mi rárá ó lè lò láwọn ìṣesí kan obìnrin tó ń ṣe nǹkan oṣù lọ́wọ́ ẹ̀jẹ̀ máa ń jáde lára ẹ̀jẹ̀ dẹ̀ máa ń mú bí òórùn ní wọn máa wá i mean bad òórùn kò sí tó burú orí tó fẹ́ kó kó wá mú pẹ̀ fún ìlú wọn bá kó fi ra páàkì aṣọ táwọn òbí wọn ṣe lórí ọ̀rọ̀ ìlú ara wọn ò ní ó kí pàfúrù sára aṣọ wọn tó bá ti pàfúrù sára páàkì wá sí ìlú ara èyí tó fi ẹ kó òun lùkọ́ ọmọ ẹ jáde pàfúrù yóò lè fi yóò lè fi aláìsí òórùn wúgbò ní jáde lọ tó bá ti yàtọ̀ sí eléyìí o àbòbìnrin tó wà náà yàrá tẹ̀ lọ́pọ̀ ẹ̀ tó bá ti fẹ́ bóde sẹ́ẹ̀dẹ̀ yóò tọ̀ bá sọ pàfúùmù rẹ̀ téèyàn ọba jẹ́ téèyàn bá lọ lu pàfúùmù omi yóò jẹ bàbá ńlá yàtọ̀ ọlọ́kọ́lá wọn. ẹlẹ́kẹfà allah yusufiya libasa rija afa ni jaabu orijina kò gbọdọ̀ jọ tọkàn ìyẹn láti bá sọ pé irú àwọn asọ́pá mọ́ ọ̀pọ̀ tẹ́lẹ̀ ní onílé àlàájá àtúbà wọn dé mẹ́ka wọn wá ara jàlábí àbọ̀ táwọn obìnrin kọ́ mọ́ jàlábí à jàlábí ò sínú àsọ̀rọ̀ ìwàsọ̀ àlàájá náà wà wọ́n sọ̀rọ̀ ó wá wọ jàlábí à wọn ara wà bọ̀ tẹ́tẹ́rẹ́ kan sínú àlàájá gbogbo bálabàlá ló kún ní ìlú wa ẹ ra àwọn obìnrin wọn sọ kéde ọkọ àbíkọwọ ṣẹlẹ̀ àbá kó wọ sòkòtò kó fìdí lábẹ́ ti bọ ọdún àdúáyà nysc kọfà mo rà áì áì lò bí àwọn ilé ẹran kó táwọn ní ìlú ti ẹran ìjáàbò òdìdé náà gbọ́dọ̀ já sọ gbogbo ẹni tí ìjáàbò ẹ bá ti ní ìjà sọ ìjáàbò tọlọpọ ọhún ìyẹ́lẹ́ àwọn ilé tí ó náà máa dá àwọn ọmọ tó ti bàlágà ọwọ́ òkú tí wọ́n wà wọ́n kéré kan lórí kan ọba aláàmọ̀ súnà mú o tẹ́ ẹ bá mọ̀ rú àwọn àfáà yẹn lò á máa bá wọn sọ̀rọ̀ tọ́lọ̀ ń fi lé kan gbọ́ yé pé ilé làwọn súnà torí pẹ́lú ìlànà súnà èyí bá mi bí wa Muhammad sọ́lọ̀ láàrin ọ̀sán gbà gbogbo wa

mẹ́jọ làwọn mọ́jẹ̀mú yẹn òkú náà láti tó lè yọ ìjáàbò òrìjínà kò gbọdọ̀ tó aṣọ àwọn lómi gbogbo agbọdọ̀ láti ní báwọn kèfèrí omi òun ló wò ẹ̀yin fẹ́ jẹ́ obìnrin mùsùlùmí ẹ máa wù ú láyé omi àwọn náà wọ ọwọ́ aṣọ ẹ̀yin náà ẹ̀kú kí ló fẹ́ wù ẹ kéèyàn kọ́ wá lò jáàbù èkó ní àwọn ọjọ́ ìjáàbù náà ṣe ìpá ọ̀sẹ̀lẹ̀ máa ń gùn àbí èkó mọ́jẹ̀mọ̀ jáàbù pé ti ọba ọ̀sọ̀ ọ̀sẹ̀ libasu lè ka àfẹ́rà aṣọ táwọn kèfè ní oní máa ń wọ̀ ní wọn náà wá sí kìíní kan lérí olóòtú ṣe kálúwà àdúà ọwọ́ akọ́ra bí ìyàsẹ́ wọn náà fọ́ yóò ti ẹ̀kọ́ bàtà kan lẹ́jọ́ wá ń ṣe ìrírí ìlànà làkọ́ aṣọ òfin àgbọ̀dọ̀ jọ libasan káàkiri kọ̀wọ́ lọ́jọ́ aṣọ àbímúra àwọn kìtìrì èyí tó parí ẹ̀ nọmba 8 àfáàdì àfáàlẹ́lẹ́kẹjọ aláyẹ̀kú náà lè bá àṣàṣọ́rọ̀ kọ́mọ̀ ìdásí wípé ìjà àbọ̀ jẹ́ aṣọ fi ní àmì kò gbọ́dọ̀ jásọ tí ó wà too much excessive aṣọ tí ó wà too much popular aṣọ́jọ́ wípé àwọn èèyàn tí wọ́n ń lò aṣọ yẹ tí èèyàn bá ti wọ̀ ibi kìí tó bá wà àwọn èèyàn máa bẹ́ẹ̀ bí i pé àà ah, alówọ́lú aṣọ wọ́n ní kíjà aṣọ wọn ní ọmọ ìjẹ má délé aṣọ kékeré tó wọ́n ní àtẹ̀wárí ìjà aṣọ tí wọ́n láwájá tó mẹ́rin tí wọ́n rà ní five thousand naira ní kíjà àgbọ̀gbọ̀ jẹ́ ìgbà àtà àṣòwò àṣẹjú àáfàá wa ní àṣẹjú lè awọ àlùmọ́jẹ̀mọ́ alákọ̀ọ́kọ́ máa ní wọ́n bọ̀ òun náà ní lè jásà kúlù òun náà ní kéèyàn gbogbo ara yàtọ̀ sí pé ojú àtọwọ́ táwọn àfà tí wọ́n fà láàrin ara wọn ẹ̀ńdàlùgbò ẹ̀ńdàlùgbò lọ́dọ̀ ìjọrí sí ọ̀rọ̀ wà ní dàbá di alìlẹ̀ ẹ̀rì ṣùgbọ́n lọ́dọ̀ àwọn kan náà wọn ní mímọ́ o yẹ́ di bùsá sírù lùwájú wà ní káfà yìí wọ́n ní bàbá léyìí tá fẹ́ fi ṣàlàyé lẹ́kùnrẹ́rẹ́ tá fi mú lùwà anna nìkọ́ bà sátúrò lùwájú yìí ẹ̀rí sáà fi bojú nìkan farizon fi hakil fatina bàbá ní yọ́ ma jọ́ rẹ̀ obìnrin sáà bá ti kó lè máa dábìtì náà lẹ̀ tó jẹ́ pé ẹwà rẹ̀ yọ́ ma kó wà lábàá àwọn àwọn tí a bojú sísí ojú rẹ̀ lẹ̀ yóò máa fa fitna yóò máa fa àdánwò wàhálà àbí ìsáárọ̀ ìmọ́lẹ̀ ọ̀gbún nù nínú ìbáàdì àbí bẹ́ẹ̀ tí ẹ̀kọ́ wàhálà rúkèrúdò òun ni ó máa ṣẹlẹ̀ àfáà ní gbogbo àwọn ilé agbọ́dọ̀ sọ yìí wọ́n jẹ̀ máa kọ́kọ́ àlàyé díẹ̀ táwọn onímọ̀ sí lórí ẹ̀ ẹlẹ́kẹ̀ẹ́dì sí iná náà àtòkóhùn gangan náà jẹ́ ọ̀ṣọ́ ni o jẹ́ ọ̀ṣọ́ àfáà wà záálíkà ara ẹ̀rí lè lò òun ọ̀rọ̀ tọ́lọ́ ń sọ pé wà láájú bí dínà dínà tàbínà ẹ̀yọ́ bí ẹmọ́bọ̀sọ̀ yẹn o ní trọ́sù tó yàtà tí wọ́n ní àmà wúbi òmìnirì yẹ́ṣùmùlù sí yàbá àzọ́ọ̀yọ̀ afọ́ àntorí pé tọ́lọ̀ ń gbà lérò bẹ̀jẹ̀ ní ìjẹ́nẹ́rálì ó kó sínú asọ́tọ́ hàn ìzàkánà mùsájánà nígbà tó bá já sí pé wọ́n sí lọ́sọ̀ọ́ tàlàfàtà àzọ́ọ̀rù rìjáàlì lẹ́yà yọ ọmọ ọba káwọn ọkùnrin ọmọ ẹfẹ tún obìnrin yẹn ẹ ọlọ́run parí lẹ́sí bí o àáfàá ni tí ọmọ jẹ́rìí lọ́rọ̀ tọ́lọ́ sọ pé wà kọ́rọ́nà bí ìlú ti kú ẹ̀yin obì ẹ̀sìn ìmọ̀lẹ̀ ẹjọ́ kùnú lé ilé wà látàbàrú jìnnà tàbàrú jáde jà ilé yá sílẹ̀ ìlú la ẹ má máa jáde fòkìfòkì níjáde ìfọ̀sọ̀hàn tí àwọn obìnrin aláìmọ̀kan ṣáájú tí wọ́n ti lọ wọ́n ti máa ń ṣe jẹ́sí kí wọ́n kẹ̀mọ́ jókòó wọ́n máa san csc wọ́n máa wo fídíò wọ́n máa ṣe tọ́lọ́ tó gbọ́dọ̀ ní pé kí lẹ́ máa tẹ́lẹ̀ lé wà kí nà sọ̀lá àtàwà sí nà zaka ẹ máa kírun ẹ máa gbà wọn wà sí nà lọ àwọn ọ̀ṣunà ẹ máa tẹ̀lẹ̀ lọ àtàwọn bí ẹ̀yin náà mọ̀ sáwọn ìlú sísà kálẹ̀ dé kéde òun kí n ká lọ sí wọn. àbá mi ká gbọ́ ìgbà torí pé bàbá mi bí wà ń tóbi bí àlùmọ́rọ́ àtúnú ìdìnnà wà máa ha sí ni àwọn ọmọ yẹn jù wà àléyà sáfà àbá mi ní jẹ́ bàbá mi òun ni kí obìnrin ó pọ̀ fẹ́ àtẹwà rẹ̀ àtẹwà nǹkan tó já sí pé tọkùnrin bá rí yóò pè lọ síbi ọ̀dọ̀ yóò fà kí ṣáháwàtù rọ́jù sẹ́ṣuà ọ̀dọ̀ ọkùnrin yóò fà àyè àáfà ní gbogbo ilé sọ sáàsì omi tó bá ń fi rẹ̀ hàn ó ń zẹ́lọ́ àtàràbí àtàràbí wàmọ̀ yáàsì láwọ̀ ọ̀ṣọ́ là ẹ̀ bá dẹ̀ zẹ́lọ́ àtàràbí fàyínà wù láyọ̀ lórí ìlànà kò kó nira kan àfara rẹ̀ wà láyà wúrọ̀ lọ àṣẹ àáfàá nínú ẹni yẹn ò lè kó ṣùtá kankan bọ́ lọ alẹ́nu sàṣàrà sọ yìí kúlù mọ́tẹ̀ òun náà ìjà ń náta ńlá àmà gbogbo ọjọ́ mi náwó àlùjá náà àbẹ̀lánìkì àlùjá náà bó òun ọjọ́ wọn náwó abá nàbí àṣàlọ kí làwọn ọmọ ìyá àbáyá rẹ̀ sùn ilé ìjọ náà ta ní olóhùn ọ̀la àlùjá náà ta ní ọkọ̀